الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قلوا وأتبع وأصرا إن القرآن على أكمله èyí ò máa jẹ́ ìtẹ̀síwájú níbi tí abákíkà rẹ̀ dé lánàá yẹn jẹ́ àyà mọ́kàn àyà eh, àyà ọgọ́rùn-ún àti mẹ́sàn-án nínú Suratu Maida rọ afẹ́ sọ fún wa lára tẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ níjọ̀gbìn ìdàlẹ̀ kìyàmà pàápàá jùlọ ìpèníjà àbí ìbásọ̀rọ̀ tó lówà wá. Wa tí yóò bá ìkànnà àwọn ànábì rẹ̀ tó jẹ́ ẹni pàtàkì ìyẹn ànábì Ìsá alayhi salatu wassalam bí bá sọ̀rọ̀ tó lu àwọn jalla subhanahu wa ta'ala tó máa bá a sọ̀rọ̀ láti fìdí ẹ̀ múlẹ̀ lójú gbogbo aláyé ànábì Ìsá. sàmọ̀ sí jésù kò sọ̀rọ̀ ẹ̀dọ́ lẹ́yìn allah gbogbo ẹni tó bá sin jésù àwọn ni wọ́n jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run ọba anábìwá isa udara ó ní ya je ụlọ ó lọ òrò sọ̀lá fàyàkóòlù máa dá òjìrẹ́ tó ń. قالوا لا علم لنا إنك أنت علام الغيوب قلوا أن يوم يجمع الله رسل ọjọ́ الله Allahu tí yóò kó gbogbo àwọn òjíṣẹ́ jọ látòrí alákọ̀ọ́kọ́ wọn dórí ẹni kẹyìn wọn alayhimus salatu wassalam fayakulu maza ujibetum olúwa yóò wá máa bi àwọn ànábì rẹ̀ yóò máa bi wọ́n léèrè pé àwọn tá a rán yín sí bó làwọn ànábì bó làwọn èèyàn yẹn bó náà ṣe jẹ́ pé yín sí. ayípa àwọn ànábì ọlọ́run ọba wọn ò dáràn lálẹ́ kìyàmà àwọn tí wọ́n rán sí tí wọn ò jẹ́ pé àwọn ni wọ́n rúgbìn oyin ó kẹ̀lẹ̀ yìí pé olúwa wa sọ láàyè mí pé wàlánàs àlánàlẹ́dẹ́ orísìlá ilé ihe wàlánàs àlánàlẹ́mọ́rúsẹ́lì ó ní ábí àwọn tá a rán àwọn òjíṣẹ́ sí ábí wọn léèrè gẹ́gẹ́ bá ṣe bí àwọn òjíṣẹ́ náà léèrè ṣùgbọ́n ìbéèrè tọ́lọ̀ wọn bá fẹ́ béèrè lọ́wọ́ wọn olóòtú fún wa ń bí àwọn tán wá dáràn nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àti àwọn ẹni tí wọ́n ránṣẹ́ sí àwọn náà ni àwọn ẹni tí wọ́n rán àwọn tó lù wá wá ránṣẹ́ sí àwọn ọlọ́daràn lọ́jọ́ náà wọ́n ní fàyàkúlù máa za òjì bẹ́tún olùwà máa béèrè lọ́wọ́ àwọn òjíṣẹ́ yìí pé àwọn tá a ràn yín sí bóòwù náà ṣe dá yín lóhùn sí sọgbọ́ ìǹtẹ́ ní kí wọ́n ṣe àbí wọn ò gbọ́ bí. ṣé wọ́n latí sọ̀rọ̀ ọlọ́run ọba tá a fi ránṣẹ́ sí yín àbí wọ́n kọtí ikún ṣe alábìwá Muhammad sallallahu alayhi wa sallama ó ṣàlàyé fún wa pé tó bá dijọ́ ògbéǹde alkiyama ó ní yá ṣe nàbíyàn wà má àhùrọ̀ tó ń dé wà má àhùrọ̀ tó ń ikọ̀ èèyàn bíi mẹ́wàá péré ní wà wàjá anabiyun anabi mi yóò tún dé wà máàhó salasatu rijal àwọn èèyàn mẹ́ta péré ní wà lẹ́yìn ẹ̀ wàjá anabiyun wà máàhó rajulun wahid anabi mi yóò wá jọ gbéra kiyama ẹnìkan péré oníwà lẹ́yìn rẹ̀ wàjá anabiyun wa laysa máàhó ahad. ti bẹ́ẹ̀ náà ànábì ní òdì níjọ́ gbé lálẹ́ kìyàmà tí o ní lẹ́nì kankan lẹ́yìn kò ní sérò kankan lẹ́yìn ẹ̀ ànábì tí ò lérò lẹ́yìn yẹn kò dáràn lọ́dọ̀ ọlọ́run ọba àwọn tí wọ́n rán anabi yẹn sí àwọn anábùgbé oyin ó ní yawma yajma'u Allahu rusula fayaqulu madha olùwà ni a béèrè lọ́wọ́ àwọn òjíṣẹ́ wípé àwọn tí a rán yín sí sọ́dá yín lòmí gbogbo ẹni tó bá ti gbọ́ pé àwọn ànábì ọlọ́run ọba tí ò bá ti jẹ́ pé yẹn ọ̀daràn àwọn afa àwọn olùmọ̀ wọ́n máa ń mú àwọn ọ̀rọ̀ yìí wá láti jẹ́ kí gbogbo ẹni tó bá ń pèpè kó gbọ́ yé wípé téèyàn bá ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba

tẹ́bá tí wọ́n ń pe àwọn èèyàn sí la ilaha illallah muhammadu àwọn èèyàn ó dáhùn lóòótọ́ àwọn èèyàn kan ò sì ní dáhùn. ẹ̀dọ́ wa ń pèpè gbọ́dọ̀ wá mọ wo bó èèyàn ṣe wá dáhùn sí à ah, àwọn èèyàn gbọ́ o dáhùn àwa ti dá táwọn èèyàn ti pọ̀ yẹn kódà káwọn èèyàn ju méjì mẹ́ta mẹ́rin lọ emote tẹ́ ń ṣe ẹ̀jẹ̀ kọ́rọ̀ ẹ̀sìn yín kó yé yín ẹ̀jẹ̀ káníyàn yín dá ẹ̀sìn tó ti wa kókó nìyẹn kókó nìyẹn torí gbogbo pé afẹ́kẹ́rò pọ̀ yẹn afẹ́kẹ́rò pọ̀ afẹ́kẹ́rò pọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn a máa ta ara rẹ̀ ta ẹ̀sìn àwọn olùpèpè wọn a máa ta ẹ̀sìn látara ibi tó bá yẹ kán ti sọ̀rọ̀ bọ́rọ̀ ṣe rí wọ́n mọ dọwọ́ bọ̀rọ̀ mọ́lẹ̀ wọ́n ní sábà làwọn ẹ̀rẹ̀ máa àwọn yóò sá lọ ẹ sọ bó bá ṣe rí òótọ́ ni wípé pẹ̀lẹ́ lakọ ó lábo bẹ́ẹ̀ ni olùwàwásù ní odò òyìnbá sẹ́bí ma rọ̀bì kàlẹ́ hekima tiwalẹ́mọ́ ìdọ̀ tilẹ̀ hasana wajadiluhum iya ahsani hasani ní ẹ̀pà àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ọba yín. bèlè hekimati pẹ̀lú àgbékalẹ̀ ọ̀rọ̀ tó dáa wàlúmọ̀ ìdọ̀tìlì hasana àti wáàsí tó rẹwà òótọ́ ni òótọ́ ni pé a máa pe àwọn èèyàn sójú ẹ̀sìn ọlọ́run ọba pẹ̀lú wáàsí tó rẹwà pẹ̀lú àgbékalẹ̀ tó dáa òótọ́ ni ṣùgbọ́n ti bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bá ṣe rí ẹ sọ tó àlèhìdá ayátòbíyadìlá olúwa ní fi ní mọ̀nà mayadihilahu fawali muhtadi ẹnitọ́lọ́ bá bá fi mọ̀nà òun lẹ́ ní ìmọ̀nà wọ́n máa yóò lè lè falantẹ́jìdàláhu falantẹ́jìdàláhu murshida ẹnitọ́lọ́ bá bá fi sí lọ́nà ẹ̀ lè rí olùfinimọ̀nà ẹ̀ lè rí olùfinimọ̀nà ẹ̀ fún láíláí. abiluwa wa kó mọ́ sí wa lọ́nà tó tàbá ń ṣe dáwà táwọn èèyàn bá ṣùgbà wa táwọn èrò bá pọ̀ tí pípọ̀ wa yẹn tó bá jẹ́ pé lórí dáadáa ni fàbíhà wà níma àpọ̀rọ̀ pàṣẹwàpọ̀ tó yẹn lórí dáadáa ni lórí la ilaha muhammadu rasulullahi ni kò sí láì fi mẹ́ dáa tó yẹn ànábì ó fi wá yẹn tó bá dàlù kìyàmà ṣùgbọ́n pé àwa ń kó àwọn èèyàn jọ lórí irọ́ lórí ẹ̀tàn lórí ìmọ̀ ṣẹ̀sìn yọ́bọ̀yọ́bọ̀ kí ká bíi jó bíi ìlú bíi ti piano fábẹ́ ní ìsìn bíi ayé táwa ní ìsìn tábà gbé spíkà kan sókè tá tẹ piano akọ́kọ́ lù gbígbí gbàgbà gbígbí láàrin ten minutes kí ló ṣẹlẹ̀ bí máa kún àwọn ìwà sùgbọ́n tẹ́ ẹ bá fi ìyẹn kọ́ lẹ́sìn ẹ̀rí wọn kọ́ yorùbá ní ìyàwó tá a bá fi ìran fẹ́ àbí tá a bá fi ijó fẹ́ ìran yóò wò lọ ìyàwó tá a bá ṣe kíni o tá a bá fi yó fẹ́ ìyẹn lọ fẹ́ ìyàwó ní patí ìyẹn lọ patí kan ló wá lóbìnrin kan ààrẹ gbàgbé ẹ̀ yóò wòran lọ ní ó mọ wòran lọ ní tó dáadáa ní kápá àwọn èèyàn sí pẹ̀lú àgbékalẹ̀ tó dáa pẹ̀lú ìwà tó dáa pẹ̀lú ìwà tó rẹlẹ̀ tó gbogbo ẹ gbogbo kẹ́kẹ́ fún afọ́rasẹ̀ azọ̀gíríkà gbogbo orí ẹgbẹ́ gbogbo ẹsẹ̀ ẹsẹ̀ tó ala ló mọ fi hàn mọ́nà innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha olúwa sọ fún Muhammad bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ní òwe lè ṣe tó bá fẹ́ tó wù ọ́ òwe lè ti mọ̀nà Allah ni ṣe tó bá wù gbogbo tó ń bẹ láyé lásìkò tá a wà yìí alùmọ̀ ànábì wa muhammadu ni wọ́n sallallahu alaihi wasallam alùmọ̀ ànábì ni gbogbo àti kiri yóò àti kan àtẹ̀tùgbọ́ lọ́ngbà àtẹ̀tùgbọ́ lọ alùmọ̀ ànábì gbogbo wọn pátápátá ọ̀ràn yẹn ní gbogbo tó ń bẹ lórílẹ̀ ayé lónìí ká tẹ̀lé ànábì wa muhammad sallallahu alaihi ẹni tó bá muhammadu wálé ayé tí ò bá wá tẹ̀lé tó mú yóò wọ iná àfi tí ò bá gbọ́ àbúrò àwọn mùsùlùmí tó ń kírun wọ́n pẹ́ kí lọ́sẹ̀ ni àmùsùlùmí ni wọ́n bó làwọn ṣe jẹ́ ẹ wọn ní Allah kan ṣoṣo ni wọn ní Muhammad ojúṣe ọlọ́run ní ẹ̀yìn àwọn tó ń dára àwọn tó ṣe yẹn yóò jìyà yóò jẹwé yá. sàlùmọ́ Muhammad gbogbo ẹni tó ń bẹ láyé lónìí so ó mọ̀ yẹn pín sí méjì ó mọ̀ tó ìjábà àwọn tó jẹ́ pé àwọn tó jẹ́ pé ànábì àwọn ni umatu ìjábà àti àwọn umatu dáwà àtàwọn tí dáwà ànábì dọ́dọ̀ wọn tó wọ́n jẹ́ pé. ó ní àbí àwọn òjíṣẹ́ léèrè máa bá òjèbè tó ń àwọn tí aràn yín sí bó o náà ṣe dá yín lóhùn ṣe dá yín lóhùn dáadáa àbí wọn ò dá yín lóhùn. قالوا لا علم لنا إنك أنت علام الغيوب الله أكبر àwọn òjíṣẹ́ wọn dáhùn lọ́jọ́ ọ̀gbẹ́ni alùkìyàmà wípé olúwa wa la elémàlànà ànímà nípa bó o náà ṣe dá wa lóhùn sí bó o ní o ṣe dá wa lóhùn sí alúgbà muhammad sallallahu alaihi wasallam tó ń bẹ àwọn ló mọ̀ gbogbo àwọn mùsùlùmí tó ń bẹ káàkiri káàkiri kòkò mọ̀ wọ́n sallallahu alaihi wasallama pèlè ìtàfẹ́ pé yóò wà ọmọ pàwà kan lọ́nà jíjì nírúlu tá a wà yìí àwa jẹ́ mùsùlùmí láàyè dìrì máa dára ha àgbà kò mẹ́lẹ̀ sallallahu alaihi wasallama yálà wùlà yálà wùlà gbẹ̀yìnbà ìwà lọ́bí ọmọ kọ̀ọ̀kọ̀ àyàfi tọ́wọ́ bá ní kó mọ̀ àbí tọ́wọ́ bá fi mọ̀ wáyé sì kọlu la ilé mara na wọn làwọn ò mọ àìrí nìyẹn yìí pé kò sánàbí ọlọ́run ọba kankan tó mọ kọ̀kọ̀ tó fi dórí ànábì Ìsá kò mọ kọ̀kọ̀. fi hàn wọ́n nínú wáhàyí ọ́n ìnáka àǹtà aláàmúlógó yóò bẹ̀ ìwọ Allah ìwọ lọ́ba tó mọ gbogbo kọkọ. wàlúgò yóò bù jámù olè zọ́ ibè. wo Allah nìkan ló mọ gbogbo kọ̀kọ̀ àwa tá a jáná bí ọlọ́run ọba àmọ́ kọ̀kọ̀. bí new testament bó ṣe wà corrupted tó bó ṣe depict Jesus Christ nínú new testament gan wọ́n depict ẹ̀ bí ẹni tí ò lẹ́ni tí ò mọ kọ̀kọ̀ ni. nígbàtí àwọn àwọn Yẹhudi tó ń fẹjọ́ rẹ̀ sùn pé ẹ kan, ń pè rẹ̀ lọ́lọ́ ń pè rẹ̀ gíníkan sí gíníkan tí ó sì pèrè bẹ́ẹ̀ ànábì sọ pèrè lọ́lọ́ ṣùgbọ́n àwọn Yẹhudi ọba wọ ọba wá ọba wá kéèsì bó kọ̀mìtì blasphemy kí làwọn bìí sá ń ṣe ó ń bẹ ọlọ́run nìkan lọ mọ́mọ̀ jẹ́ rí mi mú ó ń bẹ ọlọ́run ó sọ fún àwọn ọdún sáfì ẹja lọ bá ẹja lọ mọ sàdúrà ọdún sàdúrà ó sàdá sàdá àwọn disciples sùn lọ nínú new testament nínú àwọn sùn lọ òun ò sùn tiẹ̀ òun bá ń sàdúrà tó ń sàdúrà pé ọlọ ọlọ ìbára kan pé oh God take cup me cup of death pé tó bá lè mú kó bá lè mú kó wájú mi tó bá pé gbàdúrà rẹ̀ àwọn gbàdúrà pé owó ayé wọ́n kàn má gbé lébù wọ́n sì mọ̀ yí pé tó bá kàn má gbé lébù ẹni ègún ni ànágbé ọba bá ọ̀rọ̀ ìfẹ̀yìn ègún. ẹni wàá máa kọ̀tà lóhù wàá máa sọ̀lá bùhù àlàkì ṣóbì àlàhùn ó máa kọ̀tà pa wàá máa àlàkì àlàhùn ó jọ bẹ́ẹ̀ lójú wọn ni Allahu ní agbára láti jẹ́ kó jọ bẹ́ẹ̀ lójú wọn. afọ ní tẹ̀síìr wọn ni ọmọ yẹn jìmọ̀ ọlọ́ òrósòl ọjọ tó lu ọmọ àwọn jọ wọ́n wọ ẹ̀yọ́ mọ̀lẹ́kìyàmà yẹn lọ́jọ́ kẹ́yìn ọjọ́ gbẹ̀ǹde fẹ̀kúlù lọ́kùn tó bí sọ fáwọn ọba tó sọ ṣèyẹpẹrẹ fún àwọn tí rán pé máa bá òjèbè tó gbégbó náà ṣe dá yín lóhùn sí àyìmára ayé alẹ́dí òjèbè tó ń bíhi hìnà dá áwùtùhùm ilà tawhid nígbà tó pa àwọn yẹn síbi ìjọsìn fọlọ́ọ̀bá ọ̀kan ṣoṣo tó ní gbogbo àwọn àlọ́mì ọlọ́ọ̀bá ibi ìjọsìn fọlọ́ọ̀bá ọ̀kan ṣoṣo náà ń àwọn èèyàn sí gbogbo ànábì ọlọ́ọ̀bá látòrí ànábì tó ti bẹ̀rẹ̀ níbi tó parí sí pé Allah ọ̀kan ṣoṣo ni kọlu la ilé mọ lánàá bíi dàlí ọlọ́wọ́ ànábì ọlọ́wọ́ sọ pé àní mọ̀ ń pa yẹn ìnáka anta alamuni guyub ìwọ ló ní mọ̀ nípa gbogbo kọ̀kọ̀ mọ̀gọ́bà ánilẹ̀ ìbàdí ìwọ wọlọ ní mọ̀ gbogbo tí o pamọ́ fáwọn ẹrú wàzáhàbà ánuhùn ìlúmùhù tí mọ̀ rẹ̀ ò sí fún wọn lè ṣí dàtí sọ yẹn jọ náà torí ìṣẹ̀lẹ̀ ńlá tí torí ìjọ ìjọ ìjọ ìjọ làásìgbò àti pé látara ìbẹ̀rù bójú tí ó bu àwọn ànábì ọlọ́run náà lọ́jọ́ náà súnmọ́ yẹ ṣàdúnà àlà umamihim lámà yà skunun wáyé tó máa inú lẹ́yìn ìgbà yẹn tí ọkàn ànábì ọlọ́run bá wá balẹ̀ tán lọ́sọ̀ọ̀sọ̀ àwọn máa jẹ́rìí fún àwọn ọmọ àwọn ilé gbà wá gbọ́ àwọn ilé tẹ̀lé wa àwọn ilé yóò tẹ̀lé wa. إذ أيدت فبروح القدس تكلمنا في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفك فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين قل إذ قال الله rántí nígbà tí tí ó máa sọ báyìí pé ya Isa bena ìwọ Isa ọmọ Maryama olúwa pé anabi Isa ní Isa ọmọ Maryama kò ní ya ebi ní torúkọlọ́hún òbí mọ ẹnìkan òbí ó sì máa ma pé ya Isa bena ni torí pé àwọn èèyàn tó ń sọ̀sọ́ kó ń fi ń rinlẹ̀ fáwọn mùsùlùmí ànábì ẹ̀ẹ́sà o kò jẹ nǹkan kan ju kó jẹ́ kí o kó jẹ́ kan láwọn ẹ̀dá ọ̀nà. ó ní wọ ẹ̀ẹ́sà ọmọ mọ́ríyàmà òkúrú ní mátì alẹ́ rántí ìdẹ̀ra mi tí mo ṣe fún ọ wàhálà àti tí mo ṣe fún ìyá rẹ̀ sọ yé pé ànábì ẹ̀ẹ́sà pé màmá wọ́n ti fi fún ẹnìkan Joseph kan kó ní ọkọ kò sí sórí ẹni Quran wúndíá ni Mariam wúndíá wúndíá ẹni tí ò tí tí ò tí mọkùnrin rí tí kò sí pé bí ẹ ti fẹ́ pẹ̀lú pé ẹ ti fẹ́ lé hmm. torí pé bible story yẹn <laughs> bible story yẹn pé pé Mary ti ní ọkùnrin àfẹ́sọ́nà ó tún indict Mary ni ẹlẹ́kùnbó lẹ́sọ́ fẹ́ convince ọmọ Christian pé kò gbọ́dọ̀ ní boyfriend and girlfriend nígbà tí ẹ sọ fún pé tí ẹ sọ fún pé ẹ tó jẹ́ ìyá olúwa tolùgbàlà rẹ̀ ó ní gíní ó ní boyfriend Joseph ló ń jẹ́ Joseph the carpenter. àwa lọ sí school táwa lọ ní primary and junior secondary school prk láti gbogbo primary one to primary six ni prk ni mo ṣe gbogbo jẹsán sáà tó jẹsán sí ni prk ni so gbogbo bible story yẹn ọkọ abam tàbí sezam professor sam jẹsán sírì mo kàn kó wù mí mi ò láìkẹ ṣùgbọ́n tọ̀ wọ́n ní dandandan dá sí torí ondo ondo làwọn ti lọ school járùkì ọ̀la òkèrè yóò wọ́n yẹ̀ wá jẹ́ pọ̀ wọ́n yẹ̀ wá jẹ́ pọ̀ ṣùgbọ́n sop ṣùgbọ́n ti bẹ́ẹ̀ wọ́n wọ́n wọ́n expose ara wọn sí wa <laughs> wọ́n expose ara wọn sí wa àwọn bàbá gbogbo gẹ́ẹ̀mù details gẹ̀ẹ́rù wíwú dákọ́ yẹn tọ́ba ń kọ́ ńgbà ẹgbẹ́ jésù somi dọ̀tí wáìn somi ah, ọtí wáìn àti tó wọ́n sáré wẹ́ omi di wáìn àti wọ́n lọ sí patí wọ́n fẹ́ ṣe wedding wáìn wá tán wọ́n di ẹgbẹ́ omi wá wọ́n somi dọ̀tí wáìn ayé ah, gbogbo pátá sáré máa mú ọtí lọ nìyẹn bó lè lọ́dẹ kàn confuse ọmọ kristian pé kó ọmọ ọtí gbàtẹ́ pé jésù gan omi ló kọ́kọ́ sọ́dọ̀ first miracle rẹ̀ ó sọ omi dọ̀tí wáìn islam sọ yẹn kọ́ránì ò sọ abúkú ní islam bá dàgbọ́ fáwọn gbé yìí fáwọn ànábì ọlọ́ọ̀ba. oníkọ́lá lọ́rùn ìyá ìsàbínà márùn-ún ọ̀gọ́rò ní mọ́tì àlèkà wà aláwọ̀ àlídàtì rántí ìdẹ̀ra mi tí mo ṣe fún ọ àti ìdẹ̀ra tí mo ṣe fún ìyá rẹ kò dárúkọ bàbá ẹ̀ torí pé kò ní bàbá ànábì Ìsá ò ní bàbá aláwù kọ́fì ní bàbá ẹ̀ tọ́ni ẹ ẹ ṣebí oyún ẹ̀yìn mọ́ lónìí ẹ̀hẹ́ kó fàyà kú òní ni bí àìtó ọ̀sìn ni ẹ so godman bàbá ẹ ayé pé ayé pé ádámù náà godman ni father adam torí kò kúkú ní bàbá kò níyà jẹ kó wà ó ní irọ́ irọ́ adam rárá rárá in ọmọ ń tàbùkù ànábì adam wọ́n ẹ̀ bọ́ tàbùkù ẹ̀ pọ̀ wọ́n depict ànábì adam bíi bí ìgbẹ̀wù dání ẹni tí ò ní làákàyè ẹ̀bẹ̀ wọ́n sọ pé igi èso tí ànábì ádámù jẹ yẹn wọ́n ní ìyàwó rẹ̀ ló dìsíìbù ẹ̀ olúwa wá sí ẹ̀zọ̀nọ̀dẹ́ẹ̀tì ìyàwó ànábì ádámù àwọn méjèèjì mẹ́jọ jẹ́ wọ́n tún rún wọ́n tún rún serpent ejò wọ́n tún rún ejò mọ́ láàrin yẹn islam ò ń ẹ̀wọ̀n tọ́wọ́ wọ́n sòsò wọ́n ní alẹ́gbà muhammadu ó kọ́pì báìbù ni ah, ah. gbogbo àwọn jáde jáde sọ yẹ àwọn olùbìlà àwọn olùbìlà ẹ jẹ́ kẹ́kẹ́ rẹ̀ gbà bẹ́ẹ̀ gbogbo jáde jáde alẹ́gbà sọ wà bá sọ pé ẹ sápẹ́tì ni ẹ kúránì ẹ̀ńsọ̀nọ́rẹ́tì wọn onífàlà mọ̀záàkọ̀ ṣàjàrọ̀ kọ́dà àwọn fọ́ọ̀lì kúrán wọ́n táwọn fẹ́ káyà yẹ inú sọ́ọ̀tù àárọ̀ gáàkọ́ ọ̀lẹ́tú já ẹja àlìfù díẹ̀ mọ́ sàlámọ̀záàkọ̀ ṣà torí pé ìdíkọ́ sàkínè kábà lè mọ̀ wípé àwọn méjèèjì ní ah, kọ́lọ̀ wa kí àwọn afá wa ah, àwọn afá mi mọ̀ ẹ tó ra jálè fún díẹ̀ mọ́ kó lè hàn pé àwọn méjèèjì ní. Rọ́lù sọ pé Ádámù ló dára o pé ìgbà tó ti wá jè tó ti wá dì sí ìbọkọ̀ ẹ̀yẹn o Ọlọ́run wá kọ̀ sí ẹ̀ pé yóò mọ sọ́fà nípa fẹ́ bímọ yóò mọ kí nìkan ni. Okay òkè ìgbà tó wá sọ́fà kó tó bímọ débẹ̀ ní jésù tí ó wá ra ẹ̀sìn aráyé lọ kó wá ló dé pé ẹni tí ó ti wá gbà pé jésù ló lọ́wọ́ àtòrò ó ti tó wá sọ́fà kó tó bímọ ẹ̀gbọ́n bẹ̀ yẹn gbà ó ti tó wá sọ́fà kó tó bímọ yóò kẹ́ kó sọ́fà kó. lọ́wọ́ kan wọ́lọ́ọ̀hì tí bá jókòó wá sí i pàṣẹ wá dúró alhamdulilayi pé mo jẹ́ mùsùlùmí ọlọ́run ṣe é wò ìdí nìyẹn tí máa ra àwọn tó ń gba Islam lọ́sọ̀jọ́ àwọn òyìnbó yẹn òyìnbó mi ìtẹ́fà tẹ́fà ti sọmọ ọ̀rọ̀ yẹn fún orí ẹ̀ bá ti àìwọ̀ ah, òun fẹ́ gbà sàbẹ̀ kẹ́kẹ́ mú òun kan lọ́sẹ̀ yìí ẹni ẹni òun ti máa ń wo kanal brothers yẹn content yẹn tó máa ṣe ní YouTube ó sì máa ń sọ̀rọ̀ Islam ó ti máa ń wọ̀rọ̀ jẹ pé pé òun sì fẹ́ gbà Islam pé òun fẹ́ gbà báyìí báyìí báyìí pé òun fẹ́ kó dọ̀là báyìí báyìí báyìí báyìí pé ṣebí tó ń sọ ni pé ashhadu an ilaha illallah wa ashhadu anna muhammadu rasulullah ó dẹ̀ sọ english ẹ̀ ó gba islam straight ni pé òun fẹ́ gbà bẹ́ẹ̀ òun òun fẹ́ waste time mọ́ ó ti clear sóun pé islam na ó ti hàn sóun ó ti clear. gbogbo àdáparọ́ máa wà nábì ọlọ́ islam clear quran clear everything. oni kọla wọn ya isa bin maryam afghani ma ti alayka wala walidatik oni wọn ti dẹ̀ra mi lé ọ lórí àti lórí ìyá rẹ oni id ipe mo fi ẹ̀mí mímá mo fi kún ọ yẹn náà jibril aleyhi salatu wa salam. ọlọ́run fi anabi jibril ó fi fortify anabi Isa sorry ó fi malaika jibril ó fi fortify anabi Isa wọ́n ròyìn anabi Isa nu báìbù débi wípé wọ́n ní ṣe sétan ó sì tàn án ẹgbẹ́ gbọ́n gan sẹ́yọ́sì sórí yẹn ó tàn lọ sórí òkè lórí tẹ́ǹpù ó wá sọ fún pé sórí gbogbo ayé tó wáyé pé kà kalẹ̀ fún mi òun sì á ah! lọ́la <laughs> la hawla wala quwwata illa billah wọ́n sì kọ́ bẹ̀. kó lẹ́yìn mi sẹ́tánì ah. olúwa wa fi àná ó fi mọ̀láìkà Jibril ó fi fortify ẹ̀ gẹ́gẹ́ bó ti fi Jibril fortify gbogbo àwọn ànábì ọlọ́ọ̀ba tó kù tó fi dórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. sọ́ra ànábì sọ fún Hassan bin Thabit tó máa ń kọ orin against àwọn ọ̀sẹ̀bọ mọ́kà táwọn máa ń kọ orin bú ànábì ànábì ní hajimuhu ó ní ìwọ náà máa ń kọ orin kó o fi máa bú àwọn ará àwọn kèfèrí mọ́kà yẹn ó ní wà jìbìrì ìlú máa jìbìrì ń bẹ pẹ̀lú ẹ̀. kò sí jìbìrì tó bá ń bẹ pẹ̀lú hasan abdul sabit ah, ó ń bẹ pẹ̀lú àlẹ́ wa muhammad sallallahu alaihi wa sallam ó ń bẹ pẹ̀lú àwọn sàbí àlẹ́ wa muhammad sallallahu alaihi wa sallam ànílógún bádìrì sẹ̀ àwọn sàbẹ́ ní gbígbà táwọn ìjogun bádìrì lọ àwọn orí orí àwọn ọ̀sẹ̀ bọ́kan tó lọ píúpíú àwọn dẹ̀ wọ́n ẹni tó gé orí wọn àwọn orí àfàtọ́lọ̀ tó sọ àyà kárí sọ́nà alìmùrán wípé òun rà àwọn màláìkà láti wá kọ́ àwọn mùsùlùmí lọ́wọ́ níbi ogun bádìrì àwọn orí kan sọ̀kalẹ̀ fẹ́ú fẹ́ú Allahu Akbar. On ní ìzàyàtúkà bi rúhìlì kùdùs ó lẹ́mìí ni mo fi ẹ̀mí mímọ́ olóòtú kí ni òun ah, ẹ̀rọ ah, kan sọ yí pé kan sọ yí pé eh, Quran gan sọ yìí pé ọlọ́mọ fi ẹ̀mí mímọ́ ó fi wọ́n kún àwọn mùsùlùmí lọ́wọ́ onílà tẹ́jìdù kọ́mọ́n yu'minuna billahi wal yawmil akhir àbí yuwaduna man hada Allah wa rasulahu walau kana aba'ahum aw abna'ahum aw ashiratahum ulaika kataba fi qulubihimul iman wà kí ni o wa ayyadahum bi ruhin minhu wa ayyadahum ìtọ́ ọ̀sán bí wọ́n ní wa id ayatu kabiru hile kudus wọ́n ní mo fẹ̀ mí mọ́ ọ lọ́wọ́ wọ́n ní pé wa ó ń kún àwọn mùmìnì yẹn mùsùlùmí yẹn ó ń kún wọn lọ́wọ́ bí ruhi minhu pẹ̀lú ẹ̀mí kan látọ̀dọ̀ rẹ̀ kudus ruhul kudus náà kudus ni. mahadi wa kahala èmi mo ṣe bẹẹ bẹ́ẹ̀ kó lè sọ̀rọ̀ kó lè máa báwọn èèyàn sọ̀rọ̀ fèlè máhàdé nígbà tó wà lọ́mọ òpóǹlo èmi ni mo ṣe bẹẹ kó lè báwọn èèyàn sọ̀rọ̀ wa mú wánú hadisi nwere kẹwọ́n gbà á sọ sọ̀rọ̀ ha ah, ni ó wá ní àwọn ọmọ míì náà wà táwọn náà kí ni ọmọ míì náà wà táwọn náà sahibu jurej jàre àti asábùlù kudud ẹ tó gbẹ́ ọba ọba jẹ nípa tó gbẹ́ kòtò lẹ̀ tó dáná síbẹ̀ tó ní káwọn èèyàn máa kó sínú náà àwọn mòmí ní ìgbà náà ká máa kó sínú náà tí ìyá kan wá pọmọ sẹ́yìn tó na ó jẹ́ ìyá yẹn wá jẹ́ olùgbàgbọ́ òdodo tó wá fẹ́ kó sínú náà yẹn ìrú wá ń bà ìyá rẹ̀ ọmọ rẹ̀ wá sọ pé màmá mi kó sínú ẹ̀ inú àlùjànnà ni tó bá ti kó sínú ẹ̀ ọmọ yẹn náà sọ̀rọ̀ kékeré. sùkọ́mọ yẹn nìkan náà ah, ànábì yìí náà ó sọ̀rọ̀ kékeré àwọn ẹyẹ omi náà sọ̀rọ̀ kékeré. ó ní mo ní o sọ̀rọ̀ kékeré àtìgbà tó ń di ọ̀dọ́ langbalangba ọ̀nà wa ìdá aláwọ̀tò kan ní ti tábà wà ní hikmata wà tawrata wà ní injil èmi ni mo kọ́ ọ ní tírà wàlẹ̀ hikma mo kọ́ ọ ní tírà ọlọ́run ọba hmm? wàlẹ̀ hikma àtọgbọ́n wà tawrata mo kọ́ ọ ní tawra mo kọ́ ọ ní injil àfọwọ́ ní tafsir wọ́n ní ìdáyàtùkà ay kọ̀wáìtùkà bí ruhil kudus jibril wọ́n ní kálẹ̀ yasiru ma'ahu haisu sara agbègbè tí a lọ bí èyí sábà ń lọ jibril máa ń tẹ̀lé tukallimu nasa pé o máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ fìlè mahdi àti fúlàn ọ̀tùkàlímù kàlẹ̀ ó sì tún bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n ní kàlà mẹ́yẹn yùfídùnú zúlùhù kọ́bùlà sáà èèyàn ń rí fáàtì ìgbà táwọn bí yìí sábà padà sọ̀kalẹ̀ nígbà tó padà sọ̀kalẹ̀ tí ó padà wá sọ̀rọ̀ kìrìkìrì yóò sọ̀kalẹ̀ lólúndù tí ò ní lè sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ wọn lè anahu rufi akọbla kuhula tó kọ alábi alábi isa ò di káàlù ká tó gbé lọ sókè tẹbù wọn sọtọ ali mọràn wọn wa wọn is alamtu kalikita wal hikma tawra wal injil mo kọ́ ẹ ní tírà mo kọ́ ẹ lọ́gbọ́n mo kọ́ ẹ ní tawra mo tún kọ́ ẹ ní injil sọ ló fi gbogbo ẹ kọ́ ló fi gbogbo ẹ má ó ní wa ìdáhùn olóko àìsàn jihali wa tó sọwé mina ni ka ha àti tọ́ì ìwọ nínú sẹ́ ìyanu tí mo fún ọ onípe takuluku ka ha àti tọ́ì o ma mold o máa ń mọ in tó ẹyẹ latara ama alábì isa yóò mọ nǹkan kankan to dabi ẹyẹ latara ama bi idini wa mọ pẹlu yọ̀ǹda mi fa táwọn fọ̀tàkùnù tọ́yìrọ̀ mi ìdìní ní tó mọ yẹn amọ̀ yẹn yóò wá di ẹyẹ abẹ̀mí tí ó mọ̀ fò lọ bí irọ́ pẹ̀lú yọ̀ǹda mi. eléyìí ò sí ní bible fanabi ìfàmọ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kan náà àwọn ọlọ́pàá discovery kan pé ìkan náà àwọn àkọsílẹ̀ àwọn bible kan bẹ tó yẹ pé inú orthodox christianity kan tó ní ẹgbàá wáyẹn pé alábi ìfàmọ́ ṣe bẹ́ẹ̀. tó testify sí ti Quran sọ. Olùwà tó bẹ̀rẹ̀ òòlà Akima àwọn àbọ̀rọ̀ sọ ni ìwọ Al-Akmaha wàlà àbọ̀rọ̀ sọ o lè wo alárùn aláìsàn ara ẹni tó ní ete ò lè wò ó sàn bí édè ní pẹ̀lú yọ̀ǹda mi wọ́n wá ìtakùrọ̀ jùlọ mọ́ ó ta bí édè ní kódà mo tún fọ́ ọ lágbára mo yọ̀ǹda fún ọ pé o òkúta ti sin sínú sàárè o ní kó dìde pẹ̀lú yọ̀ǹda mi ní. afọ àwọn àlàkùnmọ́ ha yẹn. alákìmáhà lẹ́yìn tí ala fọ́ lójú abọ́rọ̀sọ lẹ́yìn tó dẹ̀tẹ̀ to tó ní ara ọ̀nà ká bá ní anka ó ní èmi ni mo sọ ọ kó níbi aburú àwọn bá ní Israẹli ó protect kú níbi aburú àwọn Bani Israel iná hamu bi kọ́tùn kàdígbà tó fẹ́ pọ̀ ọ́ wà helpless lórí wípé wọ́n wá pa Ìsá wọ́n làwọn pa wọ́n sì wá rí pa wà helpless lélẹ̀ ẹnìkan ní pé ẹ ibi tí kura sọ yìí wọn ò pa Jésù yẹn àwọn ò gbà pé Quran ẹrọ ní fi ẹrọ an historical olùwàdí ṣùgbì alákùn ó dà bẹ́ẹ̀ lójú yín ní sọ ẹ tó kọ history yẹn lẹ̀ ó kọ tó dà bẹ́ẹ̀ tó rí lójú ẹ̀ nìyẹn wrong fact lórí yẹn wrong fact ló kọ́ lẹ̀ olúwa tó dá ìsórí àwọn sọ wípé ẹ pa ìsórí àwọn sọ wípé ẹ ó dà bẹ́ ẹ pé ọ pa torí pé ẹ ẹ roman roman historian kan ọ ní serious àwìn kan ó kọ́ lẹ̀ yìí pé ẹ láyé. láyé ọba ọba roman gbà yẹn nínú jerusalem ìlú bethlehem ó jésù àlódà bẹ́ẹ̀ lójú yín. so ẹ lè fún ọlọ́run pé a pa ẹ sì pa ọlọ́run wà hẹ́pẹ̀lẹ̀ náà. tẹ bá pa ẹ̀pa yáyá ẹ̀pa zakaria ẹ̀ nípele bó ṣe dáàbò bo wa muhammad náà bó ṣe dáàbò bo ibrahim nìyẹn aleyhi sọlátù wasala bó ṣe dáàbò nuhu nìyẹn aleyhi sọlátù wasala wọn ò ní wọn pa. wọn ní ọlọ́run jẹ́ ká rí pa torí pé ẹ̀ṣẹ̀ yẹn so ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ tó láyé yẹn tó file file ni pé a shed blood ah so wa pé èèyàn ní

wọ́n lọ́ọ́ nǹkan pé èèyàn náà pa ok tó wá gbọ́dọ̀ agbé èèyàn náà pa divine divine sacrifice ẹ̀ wá ń kọ́ divine sacrifice ẹ̀ ń sọ yẹn pé ẹ̀ṣẹ̀ ń bẹ lórí gbogbo aráyé alùsàbò ni ó rà ẹ̀ṣẹ̀ ń bẹ lórí aráyé pé ẹ̀ṣẹ̀ yẹn wá lè lè yo intafile atone tó lè jẹ́ ká fara fún o ní kí a ní divine sacrifice kí eh, sacrifice kan látọ̀dọ̀ ọlọ́run ọba tí ó fọ ẹ̀ṣẹ̀ yẹn nù sẹ́fọ́sì ní jésù kì í sọ lọ́hùn ajẹ́ pé èèyàn lọ pa tọ́sí wípé èèyàn ni ajẹ́ pé ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ yẹn kì í ṣe ẹ̀jẹ̀ yẹn ṣe holy blood mọ́ kì í ṣe divine mọ́ ó dànù wọn lójú. olúwa ni wọn ò pa á wọn ò kàn mọ́gi aláàkéṣe òbí àlà òhùn olódà bẹ́ẹ̀ lójú wọn ni. and kò sí ti fáàkì lórí ẹ̀ lọ́dọ̀ tiwọn náà torí pé fíìkì ti láàfù ó bẹ nú àwọn christian denomination tó ògbà pápá jésù wọn ni ọ̀rá wọn ni òpá àwọn ògbà pé irọ́ wọn òpá wọn làwọn yẹn ó ní ó ní deviant làwọn yẹn yẹn gbọ́dọ̀ gbogbo christian tí ó bá ti gbà pé wọ́n pa jésù deviant ni <laughs> ọlọ́run sáà. ó ní wa iskafaftu bani isra'ila anka èmi ni mo ṣọ́ ọkọ níbi aburú àwọn Bani Israel ta ohun bèlè báyìí náà nígbà tó wá mú àwọn ẹ̀rí ọ̀rọ̀ wá bá wọn ìyanu oríṣiríṣi fàkọ́ọ́lá lẹ́ni iná káfàrú minhum àwọn tó ṣe kẹfìrí nínú wọn tí wọn ò gbà ọ́ gbọ́ wọ́n ní iná ààrà oníṣẹ́ ìyanu tí Jésù ń ṣe yìí o ìlà sihirun ìdán tó fojú hàn ní pèrọ àìrọ ìdán ni wọn ò gbàṣẹ ìyanu yẹn wọn ò gbà á gbọ́. Àwọn ni wa iz auhaitu ila al-hawariyina an aminu bi. Ṣèbémi ni mo sọ wá àyè kalẹ̀ fáwọn ọmọlẹ́yìn àwọn hawariyin àwọn ọmọlẹ́yìn Jésù ana aminu bi pé ẹgbà mi gbọ́ wàbí rọ̀sọ́ọ̀lì ẹgbòjíṣẹ́ mi gbọ́ wọ́n ní wá yí tọ́lọ̀ ń sọ kalẹ̀ yẹn kìsẹ́ kọ́lọ̀ ń sọ kalẹ̀ fáwọn disciples ẹ̀ directly wọ́n ní amarutuhum alalisanihi ó sọ kalẹ̀ fún ànábì ẹ̀ẹ́sà kó sọ fún wọn ara déédéé kan tí kùránù ṣe náà nìyẹn. bible depict àwọn disciples yẹn bí àwọn tí ò lọ́pọlọ lórí ẹ̀pọ̀ kan pé ìkànnì wọn wọn ló sẹ́ jésù àbí wọn ló deliver jésù fáwọn ọ̀tá wọn ni judas iscariot àbí wọn ni peter peter deny jésù lẹ́ẹ̀mẹ́ta abba pàṣẹ wọn jésù pé ṣé ọ̀gá yìí lọ́ọ́ ah, ọmọ ẹ̀mí ọmọ ẹ̀mí tó ń jẹ́ jésù ẹ̀dá kùránì sọ bẹ́ẹ̀ ẹni rí ní kùránì fi ròyìn wọn ròyìn wọn ní àdàlẹ̀ ẹ̀dá kò sẹ́ni kankan tó dalẹ̀ nínú wọn. oni ya yi aladina amanu kunu ansarallahi kama قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله فاشهدوا بأننا مسلمون ìsọ́dọ̀ alìmọ̀rán tolúwa wa òròyìn àwọn disciples rẹ̀ pé wọ́n dalẹ̀ Jésù yẹ dáadáa ni wọ́n tí wọ́n ò dáa tó àwọn sàábí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní gbogbo ẹni tó máa ń tẹ̀ láwọn ànábì lẹ́yìn láyéláyé àwọn sàábí ló dáa jù tó fi jẹ́ pé lẹ́yìn gbogbo àwọn ànábì ọlọ́run bá pátápátá Abubakar Siddiq ló dáa jù lẹ́dà táwọn ti gbogbo àwọn ànábì ọlọ́run tán pátápátá Abubakar ló dáa jù torí pé àwọn sàábì ànábì àwọn náà dáa jù láwọn tó tẹ̀ láwọn ànábì ọlọ́mọ ọmọ sẹ̀lẹ̀tì àwọn sàábì ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọmọ sẹ̀lẹ̀tì ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n yẹn wàá túmọ̀ yìí pé àwọn ọmọlẹ́yìn Jésù wọ́n rí bí Bíbélì ṣe ròyìn wọn yẹn pé dèdè wùrẹ́ ni wọ́n ti jẹ̀rìn ọ̀lẹ ló fẹ́ mọ́ mi irọ́ o ò rí báyẹn o on it kọ́lá on wa it haitu ilal hawariyina an aminu bí wa bi rasuli mo sọ wá yí kalẹ̀ pé ẹ̀yin hawari ẹ̀yin ẹ gbà mí gbọ́ ẹ sì gbòjíṣẹ́ mi gbọ́ kọ́ọ́lù àmánà wọn là gba ọlọ́run ọba gbọ́ wáṣíhádẹ̀ ìwà ànábì wa máa bá wa jẹ́rìí bí ànànà mùsùlùmù tó lọ́wọ́ wá fi ròyìn wọn nìyẹn bí wa muslims ń dálẹ̀ judas iscariot kò fẹ́ nu ko jésù kankan lẹ́nu irọ́ story ni fabrication ni ń dálẹ̀. ah so jesus christ wa wa wá ó píkṣọ rẹ dàrú débi pé òun wà ní dàmọ́lù so jesus kárí yóò àṣọ sàrà nídìí kó wọn fẹ́ ló kó lẹ́nu àbà sórí yẹn ò lọ lọ́mùsítàdì.

tábìlì tó bá lóúnjẹ lórí oná ń pè ní máìdà ibi sọ fọ́nà kó bá sọ oúnjẹ kalẹ̀ láti sánmà. kọ́lá takò lọ anábì Ìsá sọ fún wa pé ẹ Allah fiktirahil ayat ipa kẹ́ ẹ máa sọ fọ́nà pé kọ́lọ́ kó fún yín láàmì. ara táwọn sábẹ́ anábì fi ju àwọn ọmọlẹ́yìn Jésù lọ nìyẹn àwọn sábẹ́ ò béèrè lọ́wọ́ ànábì pé fún aláàmì oníbèrè lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n mílíkù máa ń ṣẹlẹ̀ tó ń bá kí ni ìṣẹlẹ̀ bí àwa mẹ́ẹ̀ káwá bá bá ìṣẹlẹ̀ wọ́n ti lọ lórí ìrìnàjò kan ànábì sallallahu alaihi wasallam àwọn sàhábà wọ́n bá débi kan afẹ́ ṣàlọ́ àlà omi ò sí kábàárù obìnrin kan tó ń gbómi bọ̀ máa ah, lómi ọdẹ omi kékeré ní ìgbèrè tó gbó ṣàgbè wá ànábì wa gbà ànábì wa ṣàdúrà sómi yẹn ànábì wa fún mi ṣàlọ́ àlà tàbí káwọn sàbí ká máa fi tó bá ti dábọ́ inú ọwọ́ òun káwọn náà wọ́n fi ṣàlọ́ àlá àwọn sàbí wọ́n sì tó bí ọ́ndírẹ́dì nínú káàmpù yẹn omi ọwọ́ ànábi wọ́n fi ṣàlọ́ àlá pátápátá nígbà tí wọ́n gbómi tó kù fóbìnrin yẹn abẹ́rẹ́ bí kankan ò sẹ́ kó omi omi yẹn obìnrin gba ah, omi yóò mọ̀ sókè mi kò mọ̀ dínkù. sọ àwọn sàbí òní lóge ànábi ìsìnfẹ́ dínkù fún wa ń wọ̀n ní fáwọn ọmọlẹ́yìn jésù sọ pé jésù sọ fọlọ ó sọ gíní kalẹ̀ ó sọ tébù oúnjẹ kalẹ̀ láti sánmà lóbìnrin ìtẹ́kùn lọ á ah! irú kílẹ̀ sọ yẹn ẹ̀dẹ̀rù alá ìtẹ́kùn lọ egun tó mú mi ní ẹ̀dẹ̀rù ọlọ́run ọba tó bá ṣe gbé olùgbàgbọ́ òdodo ní lóòótọ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo ní máa sọ fún kan pé ààrẹ bí n tí ìbá gbọ́ ọlọ́run bá gbọ́ èyí ní sọ fún ànábì ọlọ́run pé ànábì ọlọ́run èyí ń para o ah, ẹ bá sọ fún àfi ah, ẹ bá nàbí ni ah, ẹ bá sọ fún ọlọ́run àyè gbọ́ wà láyé fún àdídòwò náà irọ́ là là n tó súnmọ́ jù táwọn sàábé sọ ó ní ìgbà tí yà á pọ̀ jù lọ́dọ̀ àwọn kèfèrí táwọn mùsùlùmí wọ́n ní mọ̀ tà náà sùrù lọ́gọ́ àlébìgbà àlá iná náà sọ̀rọ̀ lọ́yìn kan rí ẹ̀sìn sùúrù àràṣẹ ọlọ́run bá ti súnmọ́ tán ètò súnmọ́jú nìyẹn táwọn sọ pé mọ́tà náà sọ̀rọ̀ là yẹn sì wà ó ṣe déédéé làákàyè pé à ah, ìyá ti pọ̀ ju àwọn ọ̀tá lọ́tún wọn ń fìyà jẹ à ó fẹ́ pa wá sọ alábí ìgbà wo ni náà sọ̀rọ̀ lọ́wọ́ wá pọ̀ pé ẹ̀sìn sùúrù iná náà sọ̀rọ̀ lọ́yìn kan rí. wọ́n lọ rí sọ fí kankan rẹ̀ láti kí nìkan àwọn kẹfẹ́ ní mọ́kà tó sọ bẹ́ẹ̀ fáwọn ìwé alábì wọ́n yẹ ká gbà yí pé alábì lọ́lọ́tọ́ òkúta bá wo lókè yẹn sọgbẹ di gold wà <laughs> àwọn sọ di gold àwọn ah ah ní sọ di gold kí ló sọ wọn ní dání wọn ní dání ẹ á òní dání mọ́mọ́dù yìí di gold mi ní ha àtàtọ̀mà obìnrin náà wọ́n ní tó wù a fẹ́ jẹ níbẹ̀. wàtàtọ́mọ iná kolóbù náà a sì fẹ́ kẹ́mi wa kó balẹ̀ sí pé irú ẹ̀ náà ni anabi ibrahim ṣe ìtukọ́lá ibrahim rọ́bì harini kéfà tó yè lè bàtí ibrahim sọ fún olúwa pé olúwa fi hàn mí bó ṣe máa ń jí òkú dìde ọlọ́run fi kan kó gé kó fi kàn sí yàtí iná kàfáyà ó ń gbogbo wà nísìn bọ́lọ́hún sì jókòó dìde nìyẹn ṣùgbọ́n kó tó sọ ọlọ́gbẹ́ àwọn alábòtú mi ah, ah, olúwa ní Ibrahim sọ olóò gbàgbọ́ ni ó ní bàálà wà láti ilé yàtọ̀ mọ́ iná kọlẹ̀ àgbógbọ́ ọlọ́run ṣùgbọ́n kọ́kà mi lè ṣe ni o kó lè balẹ̀ so tá a bá béèrè béèrè ní béèrè pé afẹ́kọ̀kan wa balẹ̀ sí lába ẹlòmí lè béèrè béèrè rà ah, ẹ̀yin náà tún béèrè irú béèrè ẹ̀ ṣe ẹ̀ dáwọ́tọ̀ ọlọ́run gbà mi ò dáwọ́tọ̀ ọlọ́run o ṣùgbọ́n mo fẹ́ kíkí ni o kọ́kàn mi balẹ̀ sí i so àwíjàre yẹn ó ní àwọn ọmọlẹ́yìn anabi isa muwambi pípé nòrídò anákùlà mi náà afẹ́ jẹ́ ń wà tàtùmá iná kùlùbù náà kọ́kàn wà lè balẹ̀ wà ná àlàmà à ń kọ́ wa wànàkúnà àléhà mìíràn ṣàhìrì káwọn náà lè mọ fi ká jẹ́lẹ́rìí lé lórí táàmù múdétì gbọ́ àwọn èèyàn tí ò sì ní pé a àwa ń bẹ̀ ń yọjú kí ni o ṣe oúnjẹ sọ̀kalẹ̀ láti sọ́mà fún ànábì wa àyíṣà àléhì sọ́wọ́tì wọ́n sẹ̀lá inṣàlá ọmọ dubai tó bá di yòókù tó ń bọ̀ àmọ̀ tẹ̀sán kò súnmọ́ ká ní ìjókòó ìlọ́la tó ní programu kan gbèrò àmọ̀ ìjàmbára wa <laughs> inṣàlá وصلى الله على نبينا محمد وآله وصحبه والسلام عليكم ورحمة الله